أما بعد فلما رأينا كثير من الناس يدعون محبة رسول الله صلى الله عليه وسلم ولا يتبعون سنته فأود أن أبين ما هي حقيقة محبة النبي صلى الله عليه وسلم بين الجفاء والقلوب عباد الله اعلموا أن محبة رسول الله صلى الله عليه وسلم أصل من وصول الدين وشرط من شروط صحة الإيمان قال سبحانه وتعالى قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشرتكم وأموال تركتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله والجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين عباد الله ولا يجوز أن يكون حب أي عرض من أعراض من أعراض الدنيا مقدما على محبة الله ورسوله ورسول الله صلى الله عليه وسلم يوفى الإيمان عما لم يجعل محبتهم مقدمة على محبة الآل والمال والولد لقوله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى هقونا حب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري وحين قال عمر للنبي صلى الله عليه وسلم يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا من نفسي فأجابه رسول الله صلى الله عليه وسلم بقوله لا والذي نفسي بيدي حتى أكون أحب إليك من نفسي فقال فإنه لهان والله لأنت أحب إلي من نفسي فقال النبي صلى الله عليه وسلم الهان يا عمر رواه البخاري عباد الله وأيض إن محبة رسول إن محبة رسول الله صلى الله عليه وسلم عبادة لله وقربة يتقرب بها المسلم إلى ربه فلا بد فيها من تحقيق الشروط قبول العبادة وهي الإخلاص والمتابعة عباد الله لقد ضل في باب محبة رسول الله صلى الله عليه وسلم طائفتان طائفتان كبيرتان من الطواحف المنتصبة إلى الإسلام الطائفة الأولى طائفة الجفاء الذين قدموا عقولهم على نصوص الوحي وحكموا سنة رسول الله صلى الله عليه وسلم إلى أهواههم فما وفقها قبلوه وما خلفها قدوه ويدعون أنهم يحبون رسول الله رسول الله صلى الله عليه وسلم والطائفة الثانية طائفة الغلاة وما أكثرهم في هذا الأمة والذين والذين أحوالهم وأفعالهم وأقوالهم تبنى على محبة رسول الله صلى الله عليه وسلم عندهم مجرد عاطفا متعلقة بالوجدان تفر على شكل الاحتفالات وقصاحب دون أن تتسمى أصحابها بطاعة رسول الله صلى الله عليه وسلم والدفاع عن دينه وقد وصل الغلو عند كثير من هؤلاء إلى مناقضة النصوص الشرعية والوقوع في الشرك ورفع النبي صلى الله عليه وسلم إلى منزلته وقال رسول الله صلى الله عليه وسلم لا تطروني كما أطرت النصارى المسيح ابن مرهام إنما أنا عبد الله فقولوا عبد الله ورسوله عباد الله اسمعوا كيف وصف البصيري رسول الله صلى الله عليه وسلم أنه يعلم الغيب وإن من جودك الدنيا وترتها ومن علومك علم الله والمح والعلم اللهو والقلم هذا تطلع àlékún kí ọlọ́run orí ajẹ́ǹkẹ́ tán ọlọ́run kó máa bá anábíwá Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá ti máa tó lóṣù sí anábí sallallahu alayhi wa sallam nínú kútúbà rẹ̀ a máa ti síwájú pé ọ̀rọ̀ tó lóore jù tí ẹ ká gbé ọ̀rọ̀ mi lórí ẹ̀ tó yẹ kó máa wà lórí gbogbo ọ̀rọ̀ ó náà ní ọ̀rọ̀ ọlọ́run ọba ìlànà tó yẹ ká máa fi sin lọ́run táàtì jèrè ìjọsìn náà oníkàmá sin lọ́hùn pẹ̀lú lọ́nà nẹ́bùwá Muhammad sallallahu alayhi wa sallam àgbọ̀dọ̀ sin lọ́hùn pẹ̀lú lọ́nà ẹnìkan nínú ẹ̀dá ọlọ́run ọba tó bá ti wù kí ipò rẹ̀ tó lọ́dọ̀ ọlọ́run ọba tó bá ti wù ní ààyè tó lọ́dọ̀ ọlọ́run ọba. Annabi sallallahu alayhi wa sallam a máa sọ fún àwọn sọ̀hábà ìlànà tó burú jáì tí wọ́n fi ń ṣe tọ́lọ́ ọba ń bínú sí jù òun náà ni àdáadáalẹ̀ nínú ẹ̀sìn ìtàmà sí bíkà kí a jìnà sí i. na pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run kútùbà wa sí èmi yóò máa dá lérí muhabbatu rasulillahi sallallahu alayhi wa sallam bayna al-jafa wal ìfẹ́ ànábì wa sallallahu alayhi wa sallam afẹ́ ṣàlàyé nípa ètò ànábì sallallahu alaihi wa sallam láàrin àwọn méjì àwọn méjì wọ́n ti gbà nípa ànábì sallallahu alaihi wa sallam. sábà ń sọ nípa ètò ànábì sallallahu alaihi wa sallam àwọn èèyàn pín sí mẹ́ta ń bẹ mẹ́ta òun náà ni àwọn mùsùlùmí pín níbi ètò ànábì Muhammad sallallahu alaihi àwọn kan àwọn tí a ṣe ètò níbi tí ànábì àwọn kan àwọn tí a ṣe jù níbi tí ànábì àwọn méjì yìí àwọn ní kútùbà wa ló darí lórí àwọn tí wọ́n ṣe àṣe ètò níbi ìfẹ́ tí wọ́n láwọn ní sànẹ́bí sallallahu alaihi wasallam àti àwọn tí wọ́n ṣe àṣe jù níbi ìfẹ́ tí wọ́n ní sànẹ́bí sallallahu alaihi wasallam hálù súnà òun ló wà láàrin àwọn méjèèjì èyí ló fi ń pe hálù súnà ní wasati hálù súnà àwọn náà wà ní wasat àwọn náà wà láàrin bẹ́yìn ìfúrọ́t wọ́n tọ́fúrì láàrin àwọn tí wọ́n ṣe àṣetó àbí àwọn tí wọ́n ṣe àṣejù olúwa ní ja'annakum ummatan wasatan ọlọ́wọ́n bá ní ẹ̀yìn ju ànábì mo ṣe yín ní ìjọ àárín gbùngbùn ìjọ àárín ni mo ṣe yín ẹ̀ sí lára àwọn ará ọ̀tún ẹ̀ sí lára àwọn òsì àárín lẹ́gbọ̀n ni àárín tá à ń sọ yìí òun ni kí ẹ máa ṣe ẹ̀sìn rẹ̀ pẹ̀lú ẹ̀rí nínú súnà níbi sallallahu alaihi wasallam náà tẹ́báníkà wo àwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pàpè mọ́ra ìsí ànábì láwùjọ wa yìí ọ̀pọ̀lọpọ̀ ń pàpè mọ́ra àfẹ́ ànábì kò sí mùsùlùmí kan tí ó kì í pàpè sallallahu alayhi wa sallam. tòun ti bẹ́ẹ̀ wọ́n ti wá láwọn wọn ò tẹ̀lé wa sallam nínú ayé wọn. níbi ẹ̀sìn wọn wọn ò fi tẹ̀lé níbi ayé wọn wọn ò fi tẹ̀lé wọ́n sì ń kọ́dà wọn ò dáàbò bo ẹ̀sìn ànẹ́bì wọn ò dáàbò bo súnà ànẹ́bì kọ́dà súnà ànẹ́bì wọn ò gbé ga wọ́n sì láwọn níbi ànẹ́bì sallallahu alaihi wasallam ìfẹ́ òwò alẹ́lẹ́ ìjọba gbàtà rí eléyìí yẹn ló wá fà á ó yẹ ká sàlàyé dáadáa káwàtà jẹ́ mùsùlùmí ká mọ àkíkọ́ ká sì sàlàyé níbi tí anabi muhammad sallallahu alayhi wa sallam kátó máa ṣàlàyé wọn ẹ jẹ́ ká wo ipò wo ní ìfẹ́ anabi ipò ló wà nínú nínú islam ìfẹ́ anabi ipò ló wà nínú ẹ̀sìn wa ìfẹ́ anabi tá à sọ yìí ìpìlẹ̀ ńláńlá ló jẹ́ nínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wa kódà ìgbàgbọ́ yàn kò tí lè lálàáfíà àti lè gbà pé yẹn ní ìgbàgbọ́ tó lálàáfíà àfi kẹ́ni yẹn kó ní ti ànẹ́bọ̀ Muhammad ẹni tí ò bá ní ti ànẹ́bì ìmọ̀ni rẹ̀ kò lálàáfíà ẹni tí ò bá ní ti ànẹ́bì ìpìlẹ̀ ẹ̀sìn rẹ̀ ìmì kò dó dáadáa ìdí ànẹ́bì sallallahu alaihi wa sallam ipò tó wà lélẹ́nu sùn bí o kí fi ànábì ò bá ti lè sí nínú gbáyà mùsùlùmí ìmọ̀ọ́nì rẹ̀ nìyẹn kò lálàáfíà kò sí àlàáfíà fún ìmọ̀ọ́nì èèyàn ọ̀ọ́nì ìmọ̀ọ́nì náà tó máa ń wọ̀. ṣùgbọ́n tó di bí aṣọ lágbájá ó ní kamalu iman ìmọ̀ọ́nì ẹ̀ máa pè àfi kárí pé nìyẹn ó ní ti ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀tá sọ yìí kèé sọ̀rọ̀ ẹnu lásán ọ̀rọ̀ tá a sọ yìí kèé sọ̀rọ̀ àfáà kan ọ̀rọ̀ tá a sọ yìí kèé sí ṣéèkù kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tó rà níbi iṣẹ́ ni bẹ́ẹ̀ sallallahu alaihi tó wà ránṣẹ́ ni. àwọn méjì á mọ̀ pé bí yóò bá sallallahu alaihi tó ìmọ̀lẹ̀ sì pé nípa isi ànẹ́gbà muhammad sallallahu alaihi wasallam nínú alukuhani kẹrì nínú sọ́ọ̀bù tauba ọlọ́run kúl ìwà nẹ́bì sọ fún àwọn rẹ̀ gbogbo bí tẹ́ bá ti rí kúl ọlọ́run fẹ́ràn nẹ́bì fún wa ó fẹ́ràn sí wa nù àmọ́ ìgbà míì afẹ́ràn sáwọn obìnrin nìkan ìgbà sí gbogbo èèyàn àwọn tó ń rẹ sí àwọn tó ní kánábì ó pass message sí òun làwọn tí wọ́n ń sọ fáwọn ní kánábì. kúùtì báwọn sọ pé nǹkan àbá òkò ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tó bá yẹ pé àwọn bàbá tí wọ́n bí yín àtàwọn ẹ̀yà yín. wá abúlé òkò tó bá yẹ pé àwọn ọmọ tẹ́ bí wọ ìfúnwọ́nùkùn. tó bá jẹ́ pé àwọn ọmọ ẹ̀yà yìí wà azwajukum tó bá jẹ́ pé àwọn ìyàwó yìí àbí àwọn ọkọ yìí wà ashiratukum tó bá jẹ́ pé àwọn mọ̀lẹ́bí yín lápapọ̀ tó bá jẹ́ pé àwọn owó wọ̀tìjẹ́rẹ̀tù pẹ́ pé okòwò yí ṣàṣáùnà kàṣẹ́dàá tẹ́ẹ̀fẹ́ kó parọ́ wàmẹ́sáàkìn pẹ́ tí àwọn ilé yí pẹ̀rùdọ́nà ha tẹ́ẹ̀kọ́ tẹ́ẹ̀nífẹ́ púpọ̀ ahabbu ilaykum min Allahi wa rasulihi wa jihadi fi sabilillah olúwa ní ká ní gbogbo tí mo kàkalẹ̀ yìí ó bẹ́ẹ̀ láti rí àwọn bàbá yín kálá àwọn bàbá yín lẹ bá lọ nífẹ̀ẹ́ sí ju ọlọ́run ọba àtàlẹ́bí lọ. ká ní àwọn bàbá tí wọ́n bí yín ẹ lọ nífẹ̀ẹ́ wọn ju ọlọ́run àti àlẹ́bí lọ àti ìjà fúnlẹ̀ ọ̀tọ̀ ọlọ́run ọba àbí àwọn ọmọ yín ẹ nífẹ̀ẹ́ wọn ju ọlọ́run àti àlẹ́bí lọ àbí àwọn gbogbo ń ta kàkálẹ̀ òní àbáwọn dúkìá yín tẹ́ ẹ bá lọ nífẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ju àlẹ́bí lọ olúwa nípa tàrọ́ bẹ̀sùn ẹ máa retí ọlọ́run ọba títí jẹrú ẹ̀ ẹ máa retí rẹ̀ ọlọ́run ọba láyéláyé ìmọ̀nà ọ̀hún kò lè dọ́dọ̀ gbogbo ẹni tó máa ń tayọ àlà tá a bá wo àyà yìí ká gbọ́yé dáadáa ajá sí wípé a gbọ́dọ̀ níbi ànábì sallallahu alaihi wasallam bàbá tó bí wa lọ àyà yìí ló sọ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ níbi ànábì ju bàbá tó bí wa lọ. kọ́dà bá tó bí wa tó bá sọ̀rọ̀ tí ò da sánẹ́bì agbọ̀rọ̀ yóò mọ̀ lára wa pé bàbá àìjẹ́ ẹsẹ̀ ìlú kùjẹ́ káàtó náà. Ànábì sallallahu alaihi wasallam nígbà tó jagun wọ́n pẹ́ kan wọ́n pẹ́ nìkan aminu hadhihi al-umma Abu Ubaida Abu Ubaida òun ti di mùsùlùmí bàbá rẹ̀ gba Islam. wọ́n a fẹ́ lọ ja ogun bó bàbá àwọn bàbá bàbá àbú bẹ́ẹ̀rẹ̀ yìí ìgbà tó ń di ogun òun òwò ẹnìkan káàkiri ọmọ rẹ̀ níwọ̀n káàkiri bí máa ń jagun lọ ọmọ rẹ̀ ó pàdé ẹ̀ ó tún sẹ́rí padà ọmọ tún padà sẹ́yìn yóò tún lọ tún lọ tún wa wọ́n bá jà òun sì wa ó wá gbújọ ó wá gbíjẹ ó wá àbùkù ẹ̀sìn ọlọ́run ọba bá tó dẹ̀ kan báyìí dé abúgbé dáwà kan ó kàn na ìdá sókè ni ó kàn gé eré abá rẹ̀ bọ́ọ̀lẹ̀ dẹ́ni sáwọ́ àyàn pariwo wọn ni abúgbé pa bàbá rẹ̀ inú ọmọ ọlọ́mọ yìí ọlọ́run ti sọ àyà kalẹ̀ nítorí abúgbé dá olùwànilẹ̀ àtẹ́jú kọ́ọ̀mù ẹ̀ lè rí ẹnìkan tùmínú nàbìlá واليوم الآخر كلا واني غبا تلو الله با آتي وجه القيامة أها توا لا تجد قوما يؤمنون بالله واليوم الحق توادوا من حاد الله ورسوله قوى ما نفس بقوين من قوة الله أتى النبي صلى الله عليه وسلم ولو كانوا àbáhàhùn ọlọ́run ní kọ́ra bó ti bàbá ni. jọ̀mọ́ àyà yìí ó jẹ́ àmọ̀ pé ìfí àní Muhammad sallallahu alayhi wa sallam ó gbọ́dọ̀ lékè ìfẹ́ gbogbo nǹkan lọ́kàn wa. kọ́dà sallallahu alayhi wa sallam ó jẹ́ àmọ̀ pé sallallahu alayhi wa sallam anabi ni la yu'minu ẹnì kọ̀ọ̀kan kò tí lè ní ìgbàgbọ́ tó pé hatta akunu ahabba ilayhi ó ti jọ tó báyẹ́ pé mi ànẹ́bì ló nífẹ̀ẹ́ sí jù mi wà lídìhì tó nífẹ̀ẹ́ mi ànẹ́bì ju bàbá tó bí lọ wàwà lẹ́dìhì tó nífẹ̀ẹ́ mi ànẹ́bì ju àwọn ọmọ rẹ̀ lọ wà nẹ́ẹ̀sì ajímáyìn àti gbogbo àwọn ẹ̀dá tá a máa nífẹ̀ẹ́ pátápátá àti kó pé mi ànẹ́bì ni kó nífẹ̀ẹ́ jù wọn lọ ìgbà yẹn ló tó ní yímẹ̀ afọ àwọn ọmọ ìbùkàtọ́ gbogbo àdàmà ọmọ ìwọ̀n ń sọ fún ànábì sallallahu alaihi wasallam pé wallahi mo fi ọlọ́run múra la anta ahabbu ilayya min kulli shay'in ó ní wà mo gbogbo nǹkan lọ àwọn àwọn làwọn torí pé sí ànábì ó ní tá a fẹ́ kó bí lára wa tá a fi ní agbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábì gbogbo nǹkan lọ. Umaru wa ni pé wọ́lọ́ọ̀hì wọ́lẹ́rì náà ti di yẹ́rì mo fi ọlọ́run ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́kọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ mo fi búra pé là á ń tẹ àbò ilayya min kulli shay. Mo nífẹ̀ẹ́ wa níbi kò ní ilẹ̀ náà fi ẹyọ̀ kan dé mo nífẹ̀ẹ́ mi ara mi jù ọ lọ dé àti àyàtà àtàwọn náà ó ti kó ìfẹ́ tiwa náà sínú a gbọ́dọ̀ ní àwa tó àní Muhammad a gbọ́dọ̀ ní ànẹ́bí a gbọ́dọ̀ ní bí ànẹ́bí ju ara wa lọ. olùwà ànẹ́bí yóò àwòlá bil mu'minin min anfusihim. ọlọ́ọ̀bá sọ́nà alùpùhánì kẹrí nígbàgbà azab ó láwọn mùsùlùmí àwọn mùmù ní òdodo wọ́n kàn kọ́kọ́ kọ̀sídà nẹ́bì náà ká tó máa ara wọn kí nǹkan máa ti ànẹ́bì náà tó máa kókó máa di àjọ ara wọn. Umar wa ó ní wa mo nífẹ̀ẹ́ gbogbo nǹkan lọ́wọ́ àyàfi wàlẹ́dì nẹ́tù bìyẹ́dì alẹ́bí ni mo búra pẹ̀lú ọba tó ní kápá lórí ẹ̀mí mi àtà ó di jọba pé tẹkùnà àhábà ilé àtà àkùnà àhábà ilé mi nọ́ọ̀sì ó di jọba pé ní ànẹ́tù sallallahu alaihi wasallam ọ̀nífẹ̀ẹ́ mi ju èmi lọ ìgbà ayé ni ìwọ tó ní mẹ́rin tó pé ìwọ ọmọ rù umaru ni alihan láti sinmọ́dá wa nabi wallahi la anta ahabbu ilayya min nafsi tó bá tó bá níbi ní imani mo nífẹ̀ẹ́ mi ara mi ju anabi mo nífẹ̀ẹ́ ìwà anabi ju ẹ̀mí lọ látọ̀ni lọ anabi ni alihan ya umar tó bá lẹ́nu tó ní imani dà kó nawọ́ ìwọ́n náà tó nawọ́ báyìí jẹ́mọ́ àṣẹ́bí anabi sallallahu kí ló fà á tá a ti gbọ́dọ̀ nífi ànẹ́bí sallallahu alaihi wasallam ju gbogbo nǹkan lọ àtẹ̀léwa nítorí pé ìgbésọ́lọ́wọ́ bá gbé ànẹ́bí kalẹ̀ ẹni tá a máa ń tẹ̀lé ọ̀rẹ́ ni ẹni tá a máa ń tẹ̀lé àṣẹ tó bá pa ni ẹni tá a máa ń tẹ̀lé ìlànà rẹ̀ ni kódà tí ò bá pa aláṣẹ rẹ̀ ìlànà rẹ̀ agbọ̀rọ̀ kọ́ọ̀tì rẹ̀ olùwànlàkọ̀dìkà ẹ̀ lakum fi rasulillah uswatun hasana ọlọ́run ní àríkọ́sí dáadáa bẹ́ẹ̀ bá wọn ṣe kọ́sí láyé tẹ̀ bá rí ànẹ́bì ní kọ́sí ànẹ́bì nìkan lẹ́lẹ́ kọ́sí mọ́ kọ́sí àfa rẹ̀ mọ́ kọ́sí àfa rẹ̀ ànẹ́bì ní kọ́sí liman kana yarju Allaha wal yawmal akhir gbogbo ẹni bá fẹ́ kárí kìámà ó dáa fún un tó fẹ́ pàlẹ́ ọlọ́run dáadáa fún ọkọ́sí ànẹ́bì nǹkan tó lọ bá bá wa sọ ìtàrí wọn wà àwọn nǹkan tá a lóbi fún apá aláṣẹ rẹ̀ àbí tí ń ṣe sí ìpá aláṣẹ rẹ̀ ẹni wá lè kórìíra ẹ̀ tabatiwa ti wa lọ ìfí ànígbàgbé borí ìfẹ́ tiwa àní dá ẹ̀mí wa lóhùn tó bá ní ká máa sí níjọ́ tí bàbá wa bá ní pé ní ká lóbi ká ṣe ká ìgbàdé pé àti kẹlẹ ti bàbá wa lọ́tẹ́ tẹ́lẹ̀ á à ní gbọ́ ti bàbá níbẹ̀ òun ni tànẹ́bí là gbọ́ torí pé lára àwọn tí wọ́n ní kàn ṣe nǹkan yìí bàbá náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti alẹ́ káàmé yìí ṣe nǹkan tí wọ́n wá yarí tí wọ́n ṣe fún akẹ́kẹ́ náà wọ́n ṣe é bí yaba bẹ́ẹ̀ kí alálẹ́ àjìyá tèmi ni. ìdílé lẹ́yìn tó fi jẹ́ pé agbọ̀rọ̀ níbi ànábì sallallahu alaihi wasallam gbogbo nǹkan lọ. sùkìlẹ̀ ńláńlá ló jẹ́ nínú ni ipò tí fi ànábì sallallahu alaihi wasallam tó wà nínú ẹ̀sìn wa hadith ta kàyé alimam bukhari àwọn náà gba hadith náà wa tó wá rí bẹ́ẹ̀ àwọn ìjọ méjì kan wà ń bẹ́ẹ̀ nù ìjọ mùsùlùmí tẹ́ pé àwọn kan mú wọn àwọn méjì sọnù náà nípa fi ànábì wọn ti sọnù àwọn méjì kọ́ gbìyànjú kọ́ mọ́ sínú wọn ni o ìjọ àkọ́kọ́ òun làwọn tí wọ́n sọ pé àwọn níbi ànábì sallallahu alaihi wasallam wọ́n níbi ànábì níbi ànábì wọ́n sì wí lẹ́nu wọn àmọ́ tó ti bẹ́ẹ̀ làákàyè wọn yuqaddimuna uquq ala nusus shar'iyya làákàyè tí wọ́n tó ànábì ni làákàyè tí wọn òun yóò gbé sórí oṣù wọn tọ́lọ́wọ́n bàtà nẹ́bì làákàyè wọn ni ìyẹn ni pé làákàyè wọn fi wọn àyà Qur'an làákàyè wọn òun náà fi wọn àdìsí ànẹ́bì nígbà bí ẹ̀sùn ọ̀bá yìí wọ́n wá bí ọ̀rọ̀ sínú làákàyè wọn ǹjọ́ ọ̀tá nẹ́bì ṣe ìfọ̀ yìí tó bá làákàyè mu náà ẹ̀rí tẹ́ máa ń gbọ́ dáadáa E wà lára àwọn sọ́tí habib mọ́díkàz mudir títí ń takọ̀ ọ̀pọ̀lọpọ̀ hadith nínú hadith ànábì sọ̀rọ̀ sọ́nà ó ní ọkọ̀kọ́ gbọ́ ànábì náà ẹgbẹ́ tó làákàyè báyìí mú ẹgbà bí ò bá gbára báyìí mú ẹ wasallam àti làákàyè wa abáwá ibùdó tẹ́mìyà rahimahullah ta'ala ó ní wọ́n lè takura ẹ́ al'ukul wàlùsù sàríyà méjèèjì ò lè takura wọn láíláí làákàyè wa àti ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam kò lè takura wọn nítorí pé ẹ̀sìn tọ́lọ̀tún náà nẹ́bí ẹ̀sìn tó bá dámọ́ mu ni kò lè takura wọn wọ́n ní tẹ́tẹ́ bá ti wá rí pé làákàyè àti hadi àti ọ̀rọ̀ náà ti takura wọn ẹ wo nǹkan méjì tàbí ń ṣe nǹkan méjì nu ìmọ̀ àyẹ̀kún hadith dọ̀rin fa nukẹ́ pé hadith yẹn ò lẹ́láàfíà tòkè é ti láká ìlànà tó mọ̀ pé hadith ò lẹ́láàfíà ìmọ̀ kan sẹ́yìn gbọ́dọ̀ ní bí ìmọ̀ tí wọ́n náà nípa máa tó fọ́ pé bá lè bá gbọ́lé ìfi ń jẹ́ lélẹ́yìn bí ìmọ̀ tí wọ́n náà ní nípa mẹ́sìn bí ìmọ̀kẹ́ tó nípa gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìmọ̀kẹ́ ni mọ́ hadith ìmọ̀ ni tí o máa ń mọ̀ pé hadith yóò lálàáfíà torí di báyìí kìí ṣe látàyè sọtọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ ìjọba wá rí tí hadith wájú náà àdébẹ́ hadith náà lálàáfíà nìyẹn àbíkọ́ pé nǹkan máa ṣe látàyè nìyẹn. àwọn hadith wà ní Bukhari nínú Muslim àwọn àfáyẹ̀sìn wọ́n ní hadith sọ̀hún ni wọ́n tábàárẹ̀ lè tẹ́ ní hadith tani kan ṣe mẹ́rin ni lákàyè nìkan ṣe ní àbí àdìsí náà lákàyè nìkan nìkan ti rọ́ọ̀lù kèé ti ṣe gbogbo ẹni lákàyè rẹ̀ yìí lónìí kò lọ fún fífi tó ti máa ń wo èrè yóò ní kò lọ gbogbo ti àwọn àpá àti wọn sàlàyé ẹsẹ̀ fún ni sí lákàyè ọba láti padà nítorí pé àwọn kan ti gbọ́ àwọn kan ó ti kà wọ́n síra kan tó lọ dààmú làákàyè rẹ̀ sọ àwọn eléyìí àwọn jẹ́ àdìsí ànábìsọ̀ ọlọ́ọ̀sán ńlá wọ́n gbé kalẹ̀ èwọ́n a máa fi wọn làákàyè wọn èyí tó bá bá làákàyè wọn mú nú ọ̀rọ̀ ànábì wọn wà mú èyí tó bá ti bá mú nú ànábì wọn fi kalẹ̀ wọn làwọn ò fẹ́ àti àwọn eléyìí ni àwọn eléyìí ni wọ́n gbọ́ sí ànábì àwọn eléyìí wọ́n ti aláṣẹ ètò níbi ẹ̀sìn wa àyè fi ọ̀rọ̀ ànábì wọn làákàyè wa níta wo ni pé sí àdìsí lálàáfíà wọ́n ti lálàáfíà bismillah àmàlónìí àmì ọ̀rọ̀ alábìtá ní kágbé sí làákàyè gbà mí wò làákàyè onífẹ́ gbà kọ́dà àwọn ìmọ̀ ojú onígbò onífẹ́ gbà alábìtá Allahu alaihi wasallam orí pé sísìn bá kó sínú nǹkan tẹ́ fẹ́ mu pé sísìn bá kó sínú nǹkan tẹ́ fẹ́ mu alábì ni tó bá ti lè bà síbẹ̀ kẹ́ yá rí gbogbo sínú ẹ̀rí mọ́bẹ̀ ni kẹ́ wá rí sínú kẹ́ yọ́ dànù alábì tí wọ́n ń sálẹ̀ fáwọn sàhábà láwọn nǹkan pé àwọn ò mọ̀ alábì ni pé iye kan nù ìyẹn kejì òun lè bu àtọ̀yìn mọ́lẹ̀ tó bá bà lé ìwú ọmọ rẹ tó bà lé tó gbà lé bẹ́ẹ̀ tó bá ti wá rí mọ́ bẹ́ẹ̀ ìyẹn kejì ló ti rò pọ̀ mọ́ àwọn oko mẹ́ eléyìí olórí takọ̀lá káyé jẹ anábìlá ikúnlẹ̀ àìkúnlẹ̀ fẹ́ de èèyàn àìkúnlẹ̀ fóbi èèyàn ìyàwó gbọ́ ọkúnlẹ̀ fọ́kọ àìkúnlẹ̀ fọ́gà àìkúnlẹ̀ fẹ́nibọ́dì fọ́dà àgọ́ ọkúnlẹ̀ fún anábì sallallahu alaihi wasallam anábì ló ń bẹ́ẹ̀ gbọ́ ọ̀dán o kí wọ́n á tó ní àá inú ó tako kò sí respect mọ́nà wọ́n ti lára respect àwọn èèyàn ìkan sì lákàyè rẹ̀ nìyẹn ilé ilé àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ètò tí wọ́n fi ń sọnù àwọn agé àdìsí kalẹ̀ àti làákàyè fún wa fi wọ̀n àwọn eléyìí àwọn làwọn gbọ́ sí ànábì ànábì ń sọ̀rọ̀ èyí tó ń fi òfin wọn làákàyè tí làákàyè tí sábẹ́gbẹ́ làákàyè síbẹ̀ làákàyè jẹ́ pé làákàyè lomi wà láìtẹ̀láì làákàyè ayán ló wà làákàyè lomi làákàyè lomi ju làákàyè títí lọ nítorí lẹ́yìn tálẹ̀ bá ti sọ̀rọ̀ tó bá ti fi làákàyè ẹ̀ wọ̀n tó fi ìmọ̀ wọn èyẹ lè sọnù ilé làwọn ìjọ àkọ́kọ́ tí ọlọ́wọ́n bá tí fẹ́ ká jọ wọn wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدى بطلان أبا عليكم في أعلام ويا جنجة أعلام وأبا النبي صلى الله عليه وسلم tàbí ìkẹta ń bára sọ ìkútùbà alákọ̀ọ́kọ́ هنا لحقيقة mahabbati rasulillahi sallallahu alayhi wa sallam pàtàkì sí anabi sallallahu alayhi wa sallam àti wàá bá a débi pé èsì anabi àwọn àjọ méjì kan bẹ àwọn kan ṣàṣètò àwọn kan ṣàṣejù àwọn tí wọ́n ṣàṣètò àṣàlàyé wọn nípa àdìkúdùbà alákọ̀ọ́kọ́ kí àwọn eléyìí àwọn olóhùn ẹgbẹ́ láàkáyé wọn fún ọ̀fin wọn ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ọ̀tọ́ hifat asaniya àwọn ìjọ ẹlẹ́ẹ̀kejì òun làwọn tẹ́ pé àwọn ti tayọ ààlà níbi tí ànábì àwọn gbé tí ànábì sallallahu alaihi wasallam sínú ara wọn lọ́dọ̀ wọn tẹ́ pé bó ṣe wọn parade ó yàtọ̀ wọ́n wá ní kí ànábì débi pé wọ́n wá gbé ipò ànábì ipò tó wọn bá gbà ànábì sí gangan wọ́n wá gbé ipò níbi tó wọn gbé sí wọ́n á rèé jẹ̀ sókè ìyẹn lè rò pé lèyí tó ń da díẹ̀ ni o àti mọ́tò ń gbégbá ànábì ọ̀rẹ́ fún ráǹtì ni wọ́n fún ráǹtì ni ipò tọ́nà ti fún ànábì ó balance a gbọ́dọ̀ dínkù àwọn alákọ̀ọ́kọ́ àwọn dínkù bóòlù wọn ti dínkù àwọn wo pé káwọn tó gbọ́ ànábì wọlé náà akọ́wọ́ wo náà tó bala káyì mu ìkú mẹ́wọ̀ àwọn eléyìí tí wọn àwọn wa tó gbé ti ànábì wọn kéde yìí wọn gbó sókè hálù sínú àwọn náà àwọn eléyìí àwọn tí wọ́n rí sínú àwọn eléyìí àwọn ń sún fi ni àwọn ń sún fi máa láwọn ní ti ànábì púpọ̀ àmọ́ wọ́n wá tayọ àlà wọ́n ti gungi kọjú ewé ní ìdí ànábì bẹ́ẹ̀ bá sì gungi kọjú ewé jẹ̀mọ́ àmọ́lókù tí ó lè

wọ́n ní ànábì sallallahu alaihi wasallam alayé lọ́run lànàbì alayé ọlọ́run ẹ̀ka yẹn máa ń wí dáadáa ànábì alayé lọ́run ànábì láyé lọ́run kí ló wá kù tọ́lọ́ fi ń sọlá gbogbo tọ́lọ́ fi ń sọlá náà jù àná lọ lillahi mulku sàmà wàhálì ọlọ́run ní sẹ́mi ti ń sọlá sẹ́mi àtìlẹ́ni tilẹ̀ nítorí sọlá gbogbo tí ń bẹ nínú ẹ̀mí ní kọ́ńtò rẹ̀ gbogbo tí ń bẹ nínú sẹ́mi ní kọ́ńtò rẹ̀ gbogbo tí ń bẹ láàrin méjì ní kọ́ńtò rẹ̀ ní sọlá nù bàtà aláàrin gbogbo àti méjì ní sìnkú ọlọ́fin sọlá nìsí. irú àwọn eléyìí wọ́n ti gbé ànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ti gbé ikú ipò rẹ̀ lọ. ànẹ́bí sallallahu alaihi wasallam àwọn yẹn fẹ́ bẹ́ẹ̀ irú kaba ìlójú ara ànẹ́bí ìtẹ́ ànẹ́bí kó tì wọ́n bẹ́ẹ̀ tí wọ́n abẹ́ bí ànẹ́bí sí ipò tó ju lọ lójú ayé ànábì wọn ti bẹ̀rẹ̀ alihamudulilayi káàtìwé sálọbi fún wa nǹkan táwọn eléyìí sọ́njọ́ náà kò gún tó báyìí o wọ́n ní à ń ta sayyiduna nǹkan sọ̀rọ̀ kápẹ́yàn ní sẹ́yìd kò burú mẹ́ à ń ta sẹ́yìd kálí sẹ́yìd náà kò burú àmọ́ ti bẹ́ẹ̀ tó o bá tó dáhùn lẹ́kùn rẹ̀ wọ́n ní ọ́nsáṣẹ́ yìí nà ìwọ́lọ́ tájú mọ́ wá ìwọ́lọ́ síwájú wọ́wọ́ nẹ́bì àti ìlàsíwájú wa lóòótọ́ àwọn bó ṣe wúlò ní anẹ́bì wa dẹ́kun rẹ̀ fún wọn pé bí ìbá dẹ́kun rẹ̀ fún àwọn mi padà wú tó yẹ lọ o ni ẹ bẹ̀rẹ̀ ẹ fẹ́ mọ ẹyìn kàmá àtọ̀rọ̀ ti nà sọ́ra gẹ́gẹ́ bí àwọn ẹ̀wú àwọn nà lọ́kọ́ ń pè ọmọ ọlọ́run mo wà lọ àwọn bá pàṣẹ anabi ni ma ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ anabi ni anna abdullahi wa gbogbo bá fẹ́ yìn mí ẹ tayọ tá a máa ẹrú àtẹ̀yìn ọba ìní ẹ yìn mí o àmọ́ gbogbo ẹ̀yin tí wọ́n fẹ́ ní pé tá a bá ní ẹrú ọlọ́run lèèyàn kò lè ní kápá sánmà kò ní kápá lẹ́lẹ̀ o tá a bá lójijì ọlọ́run lèèyàn kò lè ní kápá sánmà àtìlẹ́lẹ̀ eléyìí ìfésí àwọn ẹ̀sùn ni ó ti pọ̀ nínú àwọn amádìhù tábàlà wọn ṣe pàdésà ní ìjọsìn náà àwọn amádìhù kan bẹ ṣe pé gbogbo wa wọn jẹ́ wọ́n láàyè ẹja dúró sí àwọn alùsùn náà ẹ jìnà kétékété táwọn ẹ̀sùn fi tó níwọ̀n kó báyìí pàtàkì jùlọ mọ oníṣẹ́ ẹdẹ nìyí wọ́n wá kó gbogbo yín sínú ẹ̀kọ́ látara àti ànábì wọ́n kò yọ wọ́n a máa kọrin yóò àrẹ máa gbé yóò máa kọrin ẹbọ ẹ sì máa gbé láàyè láàyè lọ́la. mọ̀láyà sálẹ̀ àsálẹ̀ láàyè máa ní àmà pé wallahi alazim orin ẹbọ pọ̀ nínú búrídà yìí orin ẹbọ orin ẹbọ orin burúkú ó pọ̀ nù rẹ̀ òun láti máa ń kọ́ fi mòlúdì ẹ sì máa gbé ẹ̀rọ máa fi mọ láyà dáàlì rà dáàlì dáàlì máa ẹ sì máa jó tètè ìlànà eléyìí o. ìwọ̀n ń bẹ́nu àwọn orin yìí tó burú nínú ẹ̀ wọ́n ni wàmí ìdúdì adìyà dòrọ́tọ̀ha wọ́n lára tábà ń sọ pé ànábì sallallahu alaihi wasallam ànábì tóbi ànábì gangan ó ní ayé àti gbogbo inú ayé ànábì ọwọ́ kápá ànábì lọ́wọ́ wà nínú olómi lára àná tánẹ́bì ní tí ànẹ́bì nímọ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n ní ara àmà ànẹ́bì ilmu tọ̀wí láwùí wal qalam ànẹ́bì nípa láwùl mahfuz gbogbo tí kálámù kọ níjọ́ tó náà bá pa kálámù láṣẹ tó ní kó máa kọ tó ní kó máa kọ wọn lànà bí mọ ipa rẹ̀ ọlọ́run nìkan ló mele yìí ìmọ̀ ọlọ́wọ́ bá ìròyìn ọlọ́wọ́ bá eré àṣírikú fil asma'i pàlọ́mọ́dá wàsífàt alákọ̀ọ́kọ́ àṣírikú tó bẹ́ẹ̀ yà ó wá pọ̀ bẹ́ẹ̀.

gẹ́gbọ́n ṣe ṣe àtàlátù fún anẹ́bíwá Ibrahim lópin ìgbà tí pààrọ̀ pààrọ̀ tí wọ́n ti ah, ń ṣe àǹfààní fáwọn èèyàn nítorí kan lè rẹ ni. àmì ẹ̀sà àmì ìtọ́jú àníyàn sí pé ọmọ ti adé àníyàn burúkú. ẹ dákun àwọn olówó ayé ẹ̀sìn gbá ilẹ̀ lọ àwọn wọ́n máa ń gbé ànẹ́bì dúpẹ́ rẹ̀ lọ débi pé wọ́n máa pe ànẹ́bì tí ànẹ́bì náà lọ́wọ́ àwọn orin yìí ní kéèkì sáré ń tún fi yára ọ̀sùn làlá kùnbí ẹbí látàdára kàní bá ń tàbí. orin burúkú lélẹ́yìn náà ara àwọn ìjọba mọ̀lú tẹ́wọ́ ń tẹ́lẹ̀ tó kọ́ yìí ó bá wọn sùn ìgbà tó wọn sùn ó wá lálàá tó wọn téèyàn bá ní problem téèyàn máa ń jábọ̀ téèyàn jábọ̀ tálẹ́ kéèyàn pé jẹ̀mọ́ Allah kí ni àwọn ọgbọ́n kírísítẹ́nì sí àwọn kírísítẹ́nì náà dàbí ń tapọ̀ ẹni pé wọ́n ń pe Jésù eléyìí ní báwo ṣe pé yẹ́ Rasulullah mo pè wọ́n àlébí o fún mi bìí ẹ̀dì gbà wọ́n ló jẹ́ ṣubú má sọ mí lé o pé kó rà mi tọ́lọ̀ ni màá tá ní Rasulullah sallallahu alaihi wasallam màkánà nàbíyì àbá mẹ́tìjì àlè ọlọ́run náà lẹ́bi èdè abẹ́ nìkan nínú yín so àwọn Súfí àwọn tayọ àlà níbi tí ànábì wọ́n á gbé ànábì wọ́n gbé kọjá kò tọ́nà ọba fi sí wọ́n á gbé òtítù ọlọ́run ọba torí ọlọ́run nìkan la máa ń pè kó ràn án lọ́wọ́. hálù na àwọn nìkan àwọn ni wọn ò sí àti ètò sí ànábì wọn ò sì ṣàṣẹ jùlẹ wọn tó yìí sí ànábì ni pé ẹ máa tẹ̀lé àṣẹ mi ránìfẹ mi sallallahu alaihi wasallam olùyà yóò mímú àdúgbò àtàyẹkù ní àwòrán tẹbà ẹ bí tùbí yìí títà lẹ́yìn parí bẹ̀rẹ̀ sínú. ìbúkálù sínú ẹgbẹ́ olè lẹ́yìn àníbìnrin ayé nínú àdúkù ẹnì kọ̀ọ̀kánú yí kò tí lè nígbàgbọ́ àtàkùnà àtàyàkùnà àwọ́ tóbi jẹ́ pé ìfẹ́ ẹnu rẹ̀ tọ́bà yóò máa fi ìfẹ́ ẹnu rẹ̀ yóò máa fi tẹ̀lé ìmọ̀ jíjù bíhì ìtì bá mú wa fún lára ń tánẹ́bù wa fún wa ní pé mùsùlùmí ọkùnrin ẹgbẹ̀rún fi ọkùnrin lẹ̀ ọgbọ́n ọgbẹ́rún náà rẹ mọ́ súnà ànẹ́bí nù ọ́nìfẹ́ ànẹ́bí nù ìfẹ́ ànẹ́bí ni èyí jẹ́ kéèyàn fáwọn gbọ̀nyàn tó bá gbọ́n rẹ̀ ó rí ànẹ́bí nù ìbú ànẹ́bì òun ni èyí jẹ́ kí sòkòtò wa tó kọjá kókósẹ̀ tí wọ́n bá ti kọjá kókósẹ̀ ọkà ń fẹnu pọ̀pẹ́ ọlẹ́bì ànẹ́bì ni ọ̀nẹ́fẹ̀ rẹ̀ ìbú ànẹ́bì ni èyí jẹ́ kí yẹn kúnlẹ̀ bó bá ti ń kúnlẹ̀ fún yẹn máa ń kúnlẹ̀ fún ọ̀nẹ́bì ànẹ́bì ni ìbú ànẹ́bì kìí jẹ́ kí yẹn kúnlẹ̀ tó bá ń ṣe súnà bó bá ti ń kúnlẹ̀ ní ṣíṣe súnà wàláì ọ̀nẹ́bì ànẹ́bì ẹni tí ń ṣe súnà ànẹ́bì ọwọ́ ń kúnlẹ̀ rẹ̀ wọ́n lọ níbi ànẹ́bì ìgbà dáadáa tó bá nífẹ̀ẹ́ ànẹ́bì yóò máa nífẹ̀ẹ́ súnà yóò máa nífẹ̀ẹ́ àwọn àti ṣe súnà kò ní kó ìrà súnà nítorí lé ẹ̀rọ ọlọ́ọ̀ba ẹ jẹ́ ká ronú sí ìfẹ́ ta nífẹ̀ẹ́ Ànábì sallallahu alaihi wasallam sí ìfẹ́ àwọn aláìṣètò ni àbí ìfẹ́ aláṣejù àbí ìfẹ́ tó ṣe dédé irú ìfẹ́ tọ́lọ̀ nípa nífẹ̀ẹ́ Ànábì sallallahu alaihi wasallam ìfẹ́ nípa nífẹ̀ẹ́ Ànábì oníkàwọn ti tẹ̀lé àṣẹ rẹ̀ wa sallallahu wa ala wa sahbihi wa أشهد أن لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته